لا تعتذروا قد نضرتم بعد إيمانكم إن عفوكم الله كريم ويهدي طائفة وعن طائفة بأنهم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالأموال عن المعروف ويقبلون أيديهم اتقوا الله فنسيهم وعلى الله المنافقين والمنافقات والكفار والمعتدين يقعون في سبيل الله إلى ولعنهم الله ولهم عذاب كالذين من قبلكم كانوا أشد منهم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعوا بخلاقهم كما استمتع الذين من قبلكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخذتم كما أولئك حيطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون ألم يأتهم نبأ الذين من قبلهم قوم وعاد وثمود وقوم إبراهيم وعاد وثمود وقوم إبراهيم وأصحاب اليأس والمؤتفكات أتأمرون بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك يرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومدائن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الحمد لله ولي الصالحين ولا عدوان الا على الظالمين ثم الصلاه والسلام على خير ادم محمد رضي الله وعلى اله وصحبه اجمعين وبعد أنبنوا لنا إن شاء الله تعالى ومعصوم نريد إلى أعداء الشجرة ونريد إلى بعد الإسلام أطيع الله تعالى لكم العاصمين وكانوا يوم الشجرة في نجم البلاد العربية وسلوا به وسلوا به أنما محبة صلى الله عليه وآله وسلم أبنى رأتي الشيخ نشي إن كان صلى الله عليه وآله محبة صلى الله عليه وآله وسلم سوالا من الجنة فلهم صلاة جبالنا وتولي العوانين كان سبحان الله فالله الوحيد إليه أشكر عوانين في الإسلام السلام عليكم ورحمة الله وبركاته lórí àtiwájọ́ àjọ ọlọ́run tó bẹ̀rẹ̀ Kọ̀án sáàbí di tàbí Kọ̀án ìtura rẹ̀ ní ìpọ́ sí wẹ́wẹ́ tàbí sáàbí ní àtúpalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tàbí ìtẹ̀sẹ̀. Tẹ́ bá lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn yàtọ̀ ìlọ ṣe pẹ́ àwọn lágbára pẹ̀ ìjọba bá lẹ́yẹ ìyẹ̀wò tàbí ara àti tọ́rọ náà lábẹ́ microscope yẹn ẹni lábẹ́ ara tí máa ń sọ nǹkan lé kéré nílá ìnílá àlàyé nínú àti ọtí wẹ́wẹ́ lórí àwọn ọ̀rọ̀ náà. Ó ṣe pé kò sẹ́nì kan tó lè sọ pé òun fẹ́ ọ̀sẹ̀ àti òṣìṣẹ́ àgbẹ̀rẹ̀ náà. Torí pé ọlọ́run máa ń tó bu kálí. Ó jì jù gan ló ti tún bẹ́ẹ̀ tí ó mú ẹ̀kan òde ìwẹ̀ já. Bẹ́ẹ̀ ni Iná ọba tó ló pè ní àpàdà. Àjùlọ ọ̀rọ̀ ọlọ́run lórí àjùlọ ọ̀rọ̀ ọlọ́run lè yóò ti ṣàfihàn ọlọ́run kẹta lórí àpẹta. Ọlọ́run lè sáà àgbìyànjú láti pàdé ní orí láti ṣàlàyé ní ọwọ́ ìparí rẹ̀. فأتي الله عليه وسلم قل لو كان البحر مدادا بكلمات قل لو كان البحر مدادا بكلمات ربي كذلك البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله قال من كعبه tó bá bèèrè lọ́rọ̀ rẹ̀ gbọ́rọ̀ lọ́rọ̀ bá ti tó. Ìgbúdó rẹ̀ nígbò lọ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ni ọkọ́ máa láwọ́ ká ẹ̀rẹ̀ bá ṣàrù nítorílé nílẹ̀ ẹ̀rọ àwọn òkun nílẹ̀ láyé pàpẹ̀ lóṣàn Atlantic Arctic India gbogbo lóṣàn lókùn àti bí ẹkọ́ gbogbo rẹ̀ lọ tí ń jẹ́ omi omi ti pọ̀ rẹ̀ lọ́nà ìní ayé omi ló pọ̀ rẹ̀ lọ́nà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní táwọn bá ń gbogbo tí ń jẹ́ ayé sí mẹ́wàá omi tó ń tí ò sí tàbí ó lé ní ìdàméjì lẹ́ Ìyẹn ìyá àádọ́rin nínú ọgbọ́n ìgbàfẹ́ ìṣẹ̀sùn ìgbòho. Àwọn akọ́ni ti pọ̀ yẹn. Làwọn káàmà ìgbà ìgbì dáadáa tó yẹ wá jẹ́ bàdá bàdá wà. Ìwọ́n bá wù ní ìjẹ́rẹ́ bàdá. Táwọn ilé ìgbòho èdè ní. Nígbà tí wọ́n bá ti ń tẹ́. Táwọn ìjọba ti bẹ́ẹ̀ náà lẹ̀kẹ́ ní wọ́n jẹ́. Tó ní ẹnu tó wà wà láà òní pàṣẹ ẹ̀rọ nínú bàdá ìlànà nínú bíbí ọkọ̀ wa ní pàṣẹ ní anti-action anti-correction force yóò sọ òkè nínú ẹ̀ yóò wà máa ti kọ́ ọlọ́pàá ẹgbẹ́ bí kan ẹwà tó ń bẹ̀ẹ́ káwọn àgbò tí ìgbọ́gbọ́n ọlọ́pàá ní gbogbo ní ayé yẹn ó jẹ́ pàtàkì káàmù olùgbòsílẹ̀ jẹ́ yányá tí ò ní tó ní bẹ̀rẹ̀. Kọ́lí àtàlùsù tábùn lára rẹ̀ lára jù ọ́fì ṣáájú lọ́rọ̀ ọdún. Yọ́wà pẹ̀lú ìjà ilé ní ìlànà ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ mọ́tàdá àdékù bàbá tó mọ owó rẹ̀ tí all things were done in the one study and all all these things were their feet tó jẹ́ gbogbo omi ó ti tàdá àríkọ̀ ọ̀nà ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀nà àkúrẹ́ ìgbẹ́ ọlọ́run ìgbẹ́

ló jẹ ọlọ́run tẹ̀ ló wá jẹ ọlọ́run tẹ̀ ló lọ gbogbo ilé akẹ́kọ̀ọ́ wá ti jẹ́ káàmù káàmù ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fún ẹ̀rọ àti ọlọ́run irú ohun ayé iná kọ́ rẹ̀ méje tí gbogbo ìdí alẹ́ tó àwọn ẹ̀ Jẹ́lùmí lọ́wọ́ sọ́ọ̀nù yóò rí lóòkọ́ máa sọ́ọ̀nù lòkò máa ti wá pàtàkì wá ààrẹ Náà máa ń tó ní ẹ̀sẹ̀ ìgbà àti orílẹ̀-èdè àárín one ìbáṣẹ̀rí ẹgbẹ́ dáàbùkan sí ẹgbẹ́ yọ̀ lálẹ̀. Kí wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo

ìfúnnù omi láìpẹ̀wò ní alẹ́ ní ìgbàkú méje wá máa lọ sí ìdájọ́ ìdájọ́ ìlọ́ọ̀rùn ọ̀rọ̀ ìgbésọ́ tó kú. إن الله أرانا من شيء إن الله لا يعلم عزيز ألا أعلم حكيم ورجمان

èyí ó gbọ́ gbọ́gbọ́gbọ́gbọ́ tó bá lọ náà yí àwọn àìkùdàlá ní káàkiri àwọn àpá lọ́dẹ́lẹ́yìn àwọn sọ̀hábà àwọn àpá lọ́dẹ́lẹ́yìn àwọn sọ̀hábà tí ó bẹ́ẹ̀ tí ó sọ̀pọ̀pọ̀ tó bá olùsọ́jọ́ nílò lójú àwọn àmì nínú ìgbéyàjì. Wọ́n ní àlá ló ń àwọn ọ̀dùnkún kan káàkó wọn kàṣí láàrin wọn. Bá ṣe ìrọ̀rùn àti ìrọ̀rùn ọgbọ́n àti ìrọ̀rùn agbára. Bá ṣe ìrọ̀rùn àti ìrọ̀rùn. Ìgbọ̀gbọ̀n àìsàn àti ìgbàgbọ́. Wọ́n á pèsè àwọn Go to our head advantage, the population of the top. Ìtàgbẹ̀ ìtàgbà wọ́ọ̀kì ẹ̀ ní ṣẹ̀sìrì àwọn obìnrin. Wọ́n ní ṣẹ̀sìrì ẹlẹ́sìn lọ́dọ̀ ẹ̀. Ó lọ àti ẹ̀sìn, ó lọ àti máa ń Àwọn ìgbàgbọ́ ìsìn ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ àwọn tọ́lọ̀ ṣe lẹ́tọ̀. Àwọn ọmọ àwọn tọ́lọ̀ ṣe lérò, wọ́n mú ká àwọn àwọn ayá ìrìnlẹ́ òkú á tó ṣe yípadà. Àwọn ẹlòmí orí ìtòlí jẹ́ ní irú ẹ̀ ìtọ́lọ̀ pọ́kùnrin láàrin àti pẹ́ sí ìyàwó kan lọ. Wọ́n ti ẹ̀kọ́ wọn lọ́wọ́ wà ní gómìnà lè bá mọ́sílẹ̀ wọn tó lára ọ̀rọ̀ máa wà ní bí tó máa tó bá tún wọ́ ó lè jìnà sí oṣù mẹ́ta tó bá wọ́ ó lè wọ́ wálé ó pé mẹ́rin ìgbà láti ṣe fún ọ. Àwọn tó ń ká nìyẹn ṣe é tún sípò bí kò sọ́gbá. Àrídá lọ́pọ̀ wá múnà àrẹ̀bìtá ọkùnrin la láṣẹ lé obìnrin. Kò sí lọ́wọ́ dàbẹ́ nígbà kejì ẹgbẹ́ àmìfà ọ̀wọ́nà alágbàjẹ́tò jẹ́ ìrọ̀lẹ́tò òjò ìrọ̀lẹ́tò. Ṣé wá nípa fún àgbẹ̀bọ̀tà gbọ́mọ̀ ọ̀rọ̀ àti ìdíje ìrọ̀lẹ́tò? Àṣẹ́kọ̀ wà lọ́nà kò lọ àwọn mọ́ta ìpìlẹ̀ lọ. Kò sí ní bọ́lá Wàkúrò ti fi àwọn ọmọ bàbá lọ́wọ́ ìyá ti sọ̀dí ọ̀yẹ́ pẹ̀lú bàbá ẹ̀kọ́ tó bá wọn ọmọ ìgbé olúwa bá mi ká àwọn ọmọ mi jẹ́ ti kẹ́ mi ta kò ní ìjèlè. Àti mú bàbá ẹ náà jẹ́ ìwọ̀n yóò kò ní ọmọ olùkọ́ alákọ̀ọ́kọ́ ní àwọn ará tó ní ju ìtumọ̀ kan lọ. Ó nífẹ̀ẹ́ náà ájàfẹ́ tí ó mọ̀ wá sí inú Kùránì. Báà lè tú sí méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà léde onífẹ̀ẹ́ nígbó ẹ̀ tó bá jù الذين في قلوبهم زي فيتبعون تشابه منه سورة العليم والعليم الإسلامي طبعا يا أفاتيل كان هو الزيت يكوني tàbí ìkúrí sí ọ̀rọ̀ àwọn ilé ọmọ wáyà tó jẹ́ pé ó ní ìgbìmọ̀ ní ìjẹta lẹ́rin sí okùnrin àdúgbò ní àfẹ́ náà ní. Ìsìn lọ́ọ̀tí lọ́lọ́pẹ̀ ní mọ́ sí ìṣẹ́jú wọn ní mọ́ láti àkúrí. Ìṣẹ́ wá ti jọ́ lẹ́gbọ́dọ̀ láàrín Mùsùlùmí, ìsìn lọ́ọ̀ Kí ni kí máa fi dínà? Ẹgbẹ́ ìṣòro ọmọ tí máa fi dínà ká aláwọ̀ òjẹ̀ kí ìdínà ọgbà ọ̀. Ẹgbẹ́ ìṣòro ọmọ tí máa fi dínà ẹ̀yàkí ní ọ̀tọ̀ ìjì náà wò yé òkúta kíbi sínú wọn ẹjẹ́ ti ẹ̀lá tó ní lọ ẹ̀sùn kí ara àwọn kò sáyẹn tí ó mọ́ ìjì náà ọmọ ní ìṣe lọ fitna ìjì náà ní abẹ́ fi dálẹ̀ Ọ̀rẹ́ ni ọmọ ọmọ ẹgbẹ́ òní. Ó ti máa tọ́pá fẹ́ mú tó rẹ̀ jáde fúra. Wọ́n bá ẹ̀ àwọn ẹ̀rọ ìjọ kò sẹ́ni tó àyàkọ́lọ́ ọwọ́ bẹ̀rẹ̀ tó wà tó wọ́n wà nínú ọ̀nà máa ẹjọ́ wa rẹ̀ tó láti sáré gbà láti bẹ̀rẹ̀ láti kò ní pẹ́ nílẹ̀. Ayà tó gbé ayà lẹ́ẹ̀kejì ọwọ́ bẹ̀rẹ̀ ni ìgbàtọ́lọ́ sọ̀rọ̀ nípa Fàwọ́rẹ́sà ìjìlá wa Kùránì wa ní kọ́ àtọ́lọ̀ sọ pé Fàwọ́rẹ́sà ìjìlá ní kọ́ ní ìrùdáàbì jẹ́ ìṣáájú ìmọ̀nà ní báwo èèyàn wà á sára ọ̀pọ̀ ọ̀pọ̀ tí wá sí òkú yàtọ̀ kalẹ̀ ìpínlẹ̀ ọ̀sán àìrùn ààrùn láàrin èèyàn tó púpà ṣáàbí ìtumọ̀ kan nìyẹn gbogbo ẹ̀kọ́ bá fẹ́ wá mọ ìwó ní túnmọ̀ tó bá kan náà mú yóò wá dá gbogbo ìtumọ̀ yẹn padà títí ìpìlẹ̀ èyí tó wá ti wá bá kú ìyẹn mú ohun tó wọlé قال ذلك أما هو أما هو نعم الزوج قال إني على الذين آمنوا كتب عليكم الصيام

láàmùlẹ̀ àmùlẹ̀ àṣẹ pàtíyà súnmù kò ní kàfẹ́ tọ́lọ́gbọ̀n pé mọ́ọ̀ká nìyẹn ìpìlẹ̀ òṣèré ní bábà tó wọ́n tọ́ wọ́n tọ́ àwọn ẹ̀yìn òṣèlọ́rùn Fáwọn ìṣáàdìdà ní gbogbo ìṣàmàrọ́, fàílẹ̀ ìyàsùn, bù, àdùsí tó, ẹgbẹ́ ìbáṣẹ̀ kíbẹ̀rẹ̀, fàílẹ̀ ìyàsùn, bàbá kojú inú rẹ̀ bá ní ìlú dáadáa ẹgbà bá ní kíkẹ́ síta ẹ̀yọ́ ọjà kí ni gẹ́gà ẹ̀ṣẹ́ pàǹdàlàgbà abẹ́rẹ́ ìbàbá iná bèèrè bàbá tí ìjọba lẹ́lẹ́ àtúnlẹ̀ àtúnlẹ̀ tí ń kí òun bẹ́ẹ̀ náà wà ọlọ́run náà lè bẹ́ẹ̀ ìgbà yé lé lé ẹgbẹ́ lákùúrẹ́ àṣọ ní ìdèrè rẹ̀ ju bọ́ọ̀bùrù bàbá rẹ̀ ní mo dá nǹkan lé tó bá ti sọ́bà tí bá ti ṣàtìlì ní èjì lórí àpò ló wà ó ìgbà tí mo wá ti bọ́ọ̀bù inú ká àwọn ilé tí wọ́n ṣe kékeré àpò ìgbéyàwó àtọ́gbà ìgbéma àìgbéjẹ́gbẹ́ níbi ẹ̀ láì jẹ́ ìgbésà tó ti sọ Bọ́kọ́ bá kọ́ ní ọjọ́ ọmọdún, ó ṣe sọ̀rọ̀ ní ẹgbẹ́ tó ní àwọn ìsìnkútíkà tí wọ́n ṣìkálẹ̀ mẹ́sìn láti sáà mẹ́sìn ṣẹ́lẹ̀ mọ́sọ́lá. Bá pẹ̀lú àti aláìsá jẹ́ àṣẹ ìlú jáde jẹ́rẹ̀, bá pẹ̀lú ẹ̀rẹ́ ìrìnlẹ̀ ayá wa tó ṣe ìlú ìlànà. Wọ́n ń lọ wá lè yẹ

Mo là ń ṣe lọ́wọ́ tẹ̀sílì kámà. Nígbà ní kí gbogbo odò omi tí ń tó bá jẹ́ omi ẹyọ kan tó wá jẹ́ ń tàbí kọ̀ ọ̀rọ̀ Lànà قبل ولو جئنا به Àwọn ẹ̀fà ẹ̀kẹ́ ìlú kan máa ti pé ọlọ́run rí torí pé yẹn ni túbọ̀ yẹn. Lẹ́lò ní ọmọ ìwò làbá ìfúwá lọ sínú súrà tó lọ yẹn súrà lọ súrà kódà bẹ́ẹ̀ bá mú dúdò méje yẹn wá ìpìlẹ̀ kùránì yẹn àwọn àyà tó ń tura wọn bàṣírò ìró òdòdó bẹ́ẹ̀nu kùránì tẹ́gbọ́n ọba ti sọ wọ́n jẹ́ sáwọn ní máa sọ́bàrú ìdáàbò sáwọn wà جنة وحريرها وجزاهم بما صبروا جنة Àwọn ọmọ àkẹ́ nínú àwọn olórin ní jẹ́ ìrìn ìjì ọ̀bọ̀ olóòwà kìí tí ó jẹ́ ìjì ló wà mẹ́. Jẹ́ ìrìn ìjì ní ọ̀bọ̀ kìí tí ó wà mẹ́ ní. Táàmù mẹ́ta wà wájà sáà ń gbè lọ́pọ̀ bàrú bá ti san wọ́n lẹ́sàn torí ìṣúrù wọn ìfaradà wọn láyé àìjọ́nà àṣàrí kó àsọ́ọ̀rẹ̀ ìgbàlùfẹ́ fún èdè ọ̀gbà. ẹ wọ́n là kọ́ ọ́hún Nẹ́sùlọ̀ ọ̀pẹ́ ọmọ mi wà kọ́ ọmọ ọmọ ìṣẹ́lú ọ̀rẹ́ ìyọ́ ìwòsàn nábírọ̀ ìtutù ojú wá sòrò lọ àti ìdùnnú tó ṣubú láyọ̀ àti lọ́jọ́ yìí wá jà ká ọkọ̀ wa sọ wọ́n lẹ́sàn ìyá ọ̀rọ̀ yóò ètò ìdíyàṣẹ́ láyé láàrin ìdáhùn wàhálà wọn àjẹ́ náà ṣàlàyé. Dáàbókè lọ́nà ti bẹ̀rẹ̀ pé fún fún nàbì náà nírí àwọn tí ó lérí wọ́n ṣẹ́ àwọn èèyàn ti tù ọ́ lọ́bẹ̀. Ó lọ rajà ní Kánò ẹnìkan ti wá pè ọ́ mò ń fẹ́ ra àpò rẹ wá thousand ló ta owó ìgbà tó o dé five thousand ẹnìyàn wá dé tó ní ti fẹ́ ti wó sí ọ ó ti fẹ́ lè wá tó mẹ́wàá thousand wá aláàbí láìsí ṣé ní o torí ìfẹ́ ti sọ fẹ́lẹ̀ tó bọ́ two thousand rárá kò wọlé ẹ̀sùn ayọ̀ lórí ẹ̀. ṣọ́yẹ́ ò ní jẹ́ jẹ́ ṣàpẹ́ tí ò bá ní ìṣúrù dáadáa ìrìn tó yẹ kó wù jẹ́lẹ̀ wájà táàmù ìrìn sọ́bà ìṣúrù tó ṣe jọ́jẹ́ tó padà fowó fún Àwọn ìjọba jọ ṣe ẹgbẹ́ òkúrò ẹ́ 36, 48, 9, 10, 11, 12, 13, 14. Ọlọ́run sùúrù tó ṣe jọ náà nígbà tó yẹ tó bínú tó bínú sùúrù tó ṣe jọ́nà nígbà tó lọ sí irun táwọn ti pín ìkọ̀tán tó tó dé lábẹ́ ọkàn pé wọ́n ní kẹrin tó kẹfọ́ gbowó ẹgbẹ́ wọ́n ti ká lé wọ́n pé twenty thousand wọ́n àsìkò mú wá tó wà ló fẹ́ lọ sí irun pàṣẹ ìdí wọn ti fún ìtàn àyẹ̀ wọn dọ́sẹ̀ ẹgbẹ́ àpá àti èdè wà lórí ilé ìrẹsì wọn sí irun àpá. Wọ́n ní tó ọlọ́wọ́ ó di

Obìnrin àwọn ní sùúrù ni wọ́n ṣe àwọn ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ wájà lára wọn bí máa ń sọ́bà ló ó bá bá dára ìgbàlẹ̀ ìgbàlẹ̀ Gbọ́nà ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀

yóò dájọ́ lórí ní ìdíkò pàdé nípa ẹ̀yọ́ ní ìdílé omi sí omi àkà ojú òkú sọ lórí ẹ̀pà ní olóòkè wọn òkè ní pàjọ. Báwo ìyá ti ti ń bọ̀ yóò ti mọ́ bẹ̀ fún wọn. Bí wọ́n ṣe ń gbé omi ẹ̀ tó ti bẹ̀ lọ, kò mọ̀ ẹ̀yẹ́ ni owó ṣe mọ́kúta omi kò yé mi lápọ̀ mẹ́ tó fẹ́ mú rẹ̀ tó ti ṣe rẹ̀. Ṣé wá ṣe mo yára ìwọ ní ìgbà Lẹ́yìn ọmọ rẹ̀ fẹ́ ṣe yẹ̀ ayẹta àjọ̀bí ìgbọ́n òkè ìgbọ́n lórí múlù àdéwà lápapọ̀ fi mẹ́rin lórí ìgbésà lórí ìgbàlẹ́yìn ayọ́nà àtìkọ́ gbogbo ẹ̀kẹ́ ọ̀ṣẹ́ ẹlọ́rẹ́ kò lè dáàbò ìgbọ́gbọ́ ó ní Yorùbá tẹ̀lé ọjọ́ pé wé sókó nítọ́lọ̀ fẹ́ ṣe ní òṣèlú Àtẹ́lẹ̀ yóò bá ní ikú ogun ní Pàkínánjú, ikú ogun ní Kóbù rẹ̀. Gbogbo ẹni wá ń ṣayẹ́ bá ayọ̀ ní ìlú ìgbọ́n náà ló padà pa. Wọ́n gbé lè bá ṣògùn ilé kan sára, èṣù ọmọ ti jẹ́ tó máa lọ bẹ̀. Ìlú ìsànà ni wọn. Wọ́n wà ní à ó jẹ ní ló fẹ́ nìkan sí ẹni jẹ, wọ́n sọ mọ̀. Pé kò gbọ́dọ̀ báyọ̀ sí ẹni jẹ, òjò tó jẹ láàá, ó ti kọ́ jẹ láàá. A ti wí mú orí lápò jẹ ní ẹlòmíràn. ó ṣe ní ìgbàlẹ́rọ̀ gbogbo ẹ̀rọ ju jẹ́ǹpẹ̀ ní ju ọlọ́run sọ pé gbogbo tó ń ṣe ṣọ́jẹ́ ọlọ́run ti wé yára Mùsùlùmí ti a ní láàrín àjọ́lá Muhammadu Rasulullah ti bá Rasulullah Tawbari. Ṣé máa náà wà ní Mọ̀ṣáà? ọ̀pọ̀ nínú méjì ní ìṣẹ̀lẹ̀ tí mùsùlùmí mùsùlùmí bá bọ́ọ̀lù inú kó kú sójú ọ̀nà lọ́pàá bí kó ṣẹ́kù gbogbo ẹgbẹ́ ọ̀sẹ̀ wàhálà ẹ̀yìn àwọn ọlọ́dọ́wà àwọn àtúntà mọ̀ sọ pé wà ní ọ̀rọ̀ ẹ̀yìn náà tó ń àwọn ọmọ ọmọ bá àwọn ọmọ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn Ìtàkùn mẹ́rin Kùránì, ìgbàdìyàtù mẹ́rin Mathematics 1 Kùránì. Linguistics, ìmọ̀ èdè, ó mẹ́rin Kùránì, ìlọ́pẹ̀lẹ̀ títí ìgbẹ̀gbẹ̀ Ó wà nínú ọ̀hún kí ni ó wà nínú Kùránì, politics àti pọ̀lọ́lọ́jì politics. Kéèlú rẹ̀ àtúwá ó wà fẹ́ pọ̀lọ́lọ́jì politics. Méjì ẹ̀fà ẹ̀rọ ẹ̀kọ́ mi ní ẹ̀sẹ̀ sọ́lọ́lọ́lọ́ inú àtúwà ìmọ̀lẹ́sílẹ̀ ẹ̀kọ́ mi ẹ̀sọ̀ kó yàtọ̀ sí máa mú ní ẹ̀sọ̀ pé ìrìn ọlọ́lọ́jì ìrìnlẹ́sìn ẹ̀bà ayé yàtọ̀ ẹ̀ àwọn ọmọdé ò ní máa sọ nígbà bá ẹ̀ẹ́gbọ́ mi bó sí lọ́pù báyìí lọ́wọ́ ó wà lọ́pọ̀ àárín ìsìnmọ̀wó fún ìmọ̀lẹ́sọ̀kọ́ṣẹ́ lọ́pọ̀ ṣùgbọ́n kùránì kìí ṣèwé àwọn tọ́pìtì yìí nínú ìsìnmọ́ àwọn àtẹ̀sọ́ṣọ́lọ́jì jáde ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà àwọn ìgbókọ̀lọ́gbọ̀n ìgbókọ̀lọ́gbọ̀n yẹ́wọ́n pé nínú àìgbọ̀n nínú ṣoṣọ́lọ́jì ẹ̀sẹ́lá ti ṣoṣọ́lọ́jì láti gbà ìgbókọ̀lọ́gbọ̀n ṣàfẹ́ ìgbókọ̀lọ́gbọ̀n ẹlẹ́gbẹ̀rún náà wọ́n wà láti ṣoṣọ́lọ́jì Ilmu tarikh, history, àwọn inú bàtúntà, wọ́n bẹ̀rẹ̀ nìkan ní inú bàtúntà. Inú bàtúntà ọ̀pọ̀lọpọ̀ ìtàn Áfíríkà wọ́n ló kọ́ ọ̀lẹ̀ èdè lágbára ní. Gbogbo ẹgbẹ́ ní pòfẹ́sọ̀ lórí African history. Ewu tó lè gbádùn rẹ̀ gbẹ́ tó gbọ́ èdè lágbára tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ manuscript. Ìjọ́ ìpèsè manuscript ní àwọn tó kọ́ tí wọ́n fọwọ́ kọ́ kó tó gbé wọ́n tẹ̀ èdè lárúbáwá ni wọ́n ti kọ́. Lọ́sẹ̀ ní méjì àkọ́kọ́ lágbàáyé, Cairo ló wà, Ásíàrí, The Tuna University, Tunisia, Tunis. Bẹ́ẹ̀ ní Sankore University ní Mali ní Tumbuki. Sankore University, ọ̀rọ̀ ni Àwọn students tó wà ní ẹgbẹ́ nígbà tó ń yàwó twenty nine hundred. Ìdáàbì tó ti dáàbì látàrí àwọn máa ń ta Musa. Ẹ̀wọ̀n sẹ́ńtúrì yẹn. Twenty five thousand students. Débi pé kò sí náà tó ń bá ní ẹ̀rọ fún ní àwọn àpá náà ń bù láti fáwọn èèyàn ní ìlú. Ní onígbàṣì wọ́n ṣe máa ń kiri, máa ń kiri wọ́n wọ́n ní ìgbà tó lè ṣe bá wọ́n wá translate ẹ̀ wọ́n mọ̀ sí sọ́wọ́n university ní Paris. Sọ́wọ́n university wọ́n mọ̀ pé máa ń sì yí di ìkúrẹ́sì 211 mathematics àwọn kọ́ńtì. Kí èyí mò ń sọ ẹ̀rọ bí mo ṣe jókòó yìí, mo sẹ́sì ẹ lọ sí pátákókù lọ sí YouTube. Fẹ́ tàbí owó ètò ìṣúná S-A-S K-O-R-T, pàìkóré ìrẹsì, ọkùnrin fún ìlọ́bí olóògùn ṣàlàyé. Pòtọ́tọ̀ kan wà tó ṣe ìsáàkì, àwọn mọ́rún tí wà nígbà táwọn ìwọlé táwọn aráàlú kó pamọ́ láwọn bẹ̀rẹ̀ tí wọ́n kó sí pa. Iná pẹ̀lú manuscript, kí ìjọba rẹ̀ fẹ́ ṣe wà ní sí pé lórúkọ àpàtúkọ ìtọ́ Yorùbá nípa làwọn jẹ́ olóòkọ́ Yorùbá láàkùkọ olùkọ́kọ́ ọmọ manuscript olùránṣẹ́ sí London ó sọ nù lọ́wọ́ ọmọ Yorùbá ní bíṣìlú bí lọ ìjọba Yorùbá ó sọ nù ó wá látún ní ìkọ̀ọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bí ìgbókọ̀ọ̀lẹ̀ òwúrọ̀ sínú ó máa ń lo àwọn rìpáṣà ètò ọgbẹ́ ní kílò ìwé ní wọ́n tẹ̀ ó sọ òun ó sì wá pọ̀ mí. Ẹ̀ẹ́wì, ìfẹ́sọ̀ ìwòwò ó ní tó fi ṣiṣẹ́ báàkì. Ní ọ̀pọ̀ àwọn èèyàn àwọn àgbo tí máa ń ṣe lọ́dọ̀ wá sí ìdí àwọn ìwé ìwé ìwé táwọn èèyàn ti kọ ìwé ìwé ìwé ìwé ó wà ní máa ti bẹ̀. Ìmọ̀ kan nìyẹn.

kò ṣe é sọ bá tó bá yà ìyá tó yà ní àwọn amúfin ní heritage iná pè ní heritage àṣẹ púpọ̀ apá ní ìpàdé ní ọwọ́ tó bẹ́ẹ̀ tó kí wá ní àjòkúbá nínú pẹ̀lú ìlú àṣẹ púpọ̀ àwọn pẹ̀lú ṣẹ́kù báyìí ìgbà tó ṣẹ́kù lẹ́wà ní ìlú máa jọlọ́wà àwọn ní àti ẹgbọ́gbẹ́ ìsọ̀yà èyí tí ó ti parẹ́ pọ̀ ó ṣùhánàlá kí lórúkọ máa ní ló wá láti frank nígbà tó lè fi pa sí greek nígbà tí wọ́n wá sí ìdàgbàsọ́ ó ní ní láìpẹ́ olùgbòlò wà láìpẹ́ wọ́n lè wọ láti ìgbòsí wọ́n lè bẹ̀rẹ̀ sí ìjà sí odò títí tí odò yẹn ti ti fún wa sí ẹ̀jẹ̀ tó ń káwá ní padà wọ́n wá kó ní títí tó ń fún omi orí wọ́n fi ẹṣin wọn rí kọjá yẹn wọ́n pè ní wà oṣù à yóò àtàwọn àpapọ̀ ló kú wọ́n ní ìpìlẹ̀ ló ní gbogbo ọlájọ́kọ̀ sí gbogbo ọjọ́gbọ̀n ẹnìyàn ní kí àṣẹ láti tẹ̀sí ìlú lápẹ̀ ilẹ̀ ti tẹ̀sí ìlú èyí lápọ̀ ẹ̀ẹ́ àtàmà àtàmà lókù àmàkùnrin tẹ̀sí ìlú ولنا نجاهد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم تبرمين أعوذ بالله من الشيطان الرجيم يحلفون بالله لهم ليرضوكم والله ورسوله أحب أن يؤتوهم كانوا مؤمنين ألم يعلموا أنه من يجاهد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك خزي

ọlọ́wọ́ ní àwọn ìyá pẹ̀lú tí ó rí pé àjẹ́wò pé dájúdájú ẹni kẹ́ni láti ẹni lóòrùn láti nílá àwọn ìdúrólà tí máa ń pàkó ọlọ́run ṣáàkọ̀ọ́rù wàhálà wà fọ́lá pàrú ẹni ń takòtò ti sọ lọ́run tàbí ìyapa lọ́run وأعد لهم نارا جهنم خالدة فيها يخرج كلنا من جهنم خالدا فيها مسبل ذلك الخزي الأولاد غير من جهنم يعني الخزي العظيم ìdójútì tó tó jù ìyẹ́rẹ́ tó tóbi jù láti tó ní olúsìlú ní iná. Ọlọ́run tàbíra gbogbo bá lérò nínú tí ó bí náà jẹ́ ìdẹ̀ríyà láyé kò sí ìtò ìkankan nínú náà. Sọ́rọ́lá ń sọ ní Sọ́rọ́mù ilẹ̀ Fájírì, ọlọ́run ní wà jí àti ẹlẹ́rọ̀ àwọn obìnrin náà já àdámọ̀ dé nílọ̀ pèsè yọmọ náà ní ẹ̀rẹ̀ tí ó wù sí ẹ̀rẹ̀ ọmọ ẹni náà lọ́wọ́ sí ọ̀rọ̀. Lọ́jọ́ èèyàn ó rẹ̀ gbogbo tó fi síwájú nígbà tó wà láyé èyí tó yára ṣe èyí tó lọ́ra ṣe èyí tó lọ́mọ́ ṣe àti tó lẹ́yìn ṣe nínú iṣẹ́ lọ́mọ èyí ó rántí jọra náà. Búrú ni ẹ̀rẹ́ ìgbẹ́ ni wọ́n ti ẹ̀ tó ń bí ẹ̀rọ àti ìlú ṣiṣẹ́ yóò máa lọ mú yára ní ìtàkì ó ṣe wù kọ́ńtà tuntun ní àyà àti ìwò bá ti fi bá dáadáa síwájú sí sí ayé tó kúrò láyé. Ayọ̀mọ̀ ìlú lọ láti wọ àjọ́lọ̀ mú ẹ̀rọ ẹ̀sìn náà lò. Fàyàwó má ti bí ní ṣẹ́fà rí láyọ̀ àti ìlú. Àdáàbà ohun àmàlìyà tí a fi tẹ́jọ́ nù àti ìjẹ ìrìnàjòrí lórí lẹ́ẹ̀kọ́. Wọ́n rẹ̀ lúwọ́ gbogbo ẹ̀rọ ọmọ ẹ̀ṣẹ̀ bí láti ìjọba àti ìjẹ ìyàtìkò lẹ́ẹ̀kẹ́. Ẹ̀rọ ọ̀rọ̀ ọlọ́run yẹn láti ṣàlàyé pé gbogbo sáàdì òtún bí ń tí àjà níjà láyé ẹ̀ẹ́dọ́gbọ́n jàlẹ̀ tó ní ṣùkọ̀ báyìí. Àwọn ìwọ̀n kan wá bẹ́ẹ̀ bá tó ṣe ń bẹ́ẹ̀ orí èdè oríṣìí lórí pé ní tí wọ́n ti sí pé wọ́n ti kó bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ déédéé náà ní wà wọ́n ti sì rẹ̀ mọ́ tó bá ní kò rí rẹ̀ lù sí lè ṣe ẹni tí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí òde ń jẹun tí wọ́n bá wọ́n níta kò lè ṣe tó kò lè pẹ́ kò ní lè bá sọ̀rọ̀ ẹ̀rí wọ́n fi bẹ́ẹ̀ sóní tírì wọ́n á ní bá square ló wà ọlọ́run tó gbogbo orí ayé tẹ́ ti jẹ́ yẹn tó bá ti lọ́wọ́ àti àmọ̀ èyí láti jẹ́ pèsè ní òfin ìjẹ̀dá torí. Sọ̀rọ̀ ẹ̀rọ tó gbogbo ọ̀nà sí àwọn ìgbà wá ọba mi rárá tó gbogbo ẹ̀sìn òkè dé ìrìn tó láyé áńkọ́ọ̀kù ní ọkọ̀ sí lọ́wọ́ gálágálà àti mọ́wọ́ mọ́rùn ẹ̀wọ̀n mọ́wọ́ mọ́rùn ni wọ́n dè máa gbogbo ètò sí ìgbòho ṣèṣe ọlọ́pàá ti wá ní kéèkì lọ́nà ọlọ́run ní torí náà dáríkà àlẹ́síńtò lè àbí ilé yìí ní ìyẹ́ pẹ̀rẹ́ tó tóbi jù láti jẹ́ta ìrònú ẹ̀ ọlọ́pàá àwọn àtẹ̀lẹ̀ ìyẹ́ pẹ̀rẹ́ ayẹwà ara wà dúdú lè àbí wọ́ṣẹ̀kọ́ọ̀kù ìtàbí ìpínlẹ̀ kẹfì alhábìsì àrínáàbì ní ìlú sẹ́ni tó lè ṣe orí ìbútọ́ ọmọ náà ọlọ́pàá ṣe ọmọ náà الخسارة حديث حديث غاشية بشوق يوم يوم خاشعة عالما مسعودة تصدر عنها من حصانة عالية ليس له طعام إلا من ضريع ما كانت ولا من جوع حتى سبع حصان صوت دماغه حديث الغاشية يروح ìtí máa ń bóyàn mọ́lẹ̀ nítorí dáàbò àbá tó tẹ̀tẹ̀ ní jẹ́bẹ́ ẹ̀rù sì ní ọmọ ló jẹ́ fún ọ̀tẹ̀tẹ̀ ẹ̀rù ọmọ ọ̀tẹ̀tẹ̀ ẹ̀rù jẹ́jẹ́ wọ́n wọ́n ṣe ábùsù ọmọ bí bàbá mi ṣẹ́gun adéwọ́lá ṣẹ́gun ọmọ adéwọ́lá bẹ́ẹ̀ ẹ̀rù ọmọ òjèjì ọmọ ilẹ̀ tó mú tẹ́ ṣe ju wà lára lọ létí rẹ̀ mọ́nà ìdàmú. Lára àwọn ìṣẹ̀lẹ̀ àìmọ́ ẹ̀rọ tó kó méjèèjì

Ọlọ́run ní Rìzá àtàrí ṣàmá awọ orílẹ̀ kọ̀kọ́ gbó. Ẹlẹ́ ìmájì, ọlọ́run jẹ́ bá ṣú lórí ọ̀kadà, àwọn orí ìwò tó mọ́lé. Tẹ́lẹ̀ rú, mẹ́rin tẹ́lẹ̀ lọ́wọ́ Àwọn iná kan lẹ egungun ní òun lọ fún ìlú wọn ó yóò mọ̀ pọ̀ àwọn iná kan yóò mọ̀ jẹ ẹran iṣẹ́ kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ iná ṣe lọ́wọ́jà wọn náà fàjámà ẹ̀rọ wọn ẹ̀rọ torí kéta tó wà láyé ìgbàgbọ́ wọn wà ayé nílé káàkiri yóò wà fún àìjọ báwọ́ á tó àmójútó yóò mọ̀ ṣọ́

theory ṣe ìkàkárí olóògùn jẹ́ 2 naira 55 ọ̀dọ̀ ló lè fi àkáàdì tí wọ́n ṣe fún ìlànà 3 billion ọlọ́ wọ́n ní owó yẹn dé 2 naira 55 ọ̀dọ̀ ẹ̀lọ́wọ́ owó yẹn sí ìtàkùn ó lè fi 1 million 1,500 naira ní èyíkà yẹn inú ìjẹ́kẹ́ nìkan ni wọ́n yìí kọ́ fún ìgbẹ̀mí lórí wọ́n yà ń lọ ẹ̀rẹ̀ kò sí sí ìgbèlè náà lórí kí ìgbà ẹ̀rẹ̀ tó jẹ́ 1,000 yóò lẹ̀ ẹ̀rọ wá ní ìyàn ní lórí ṣùgbọ́n ní fámìlì rẹ̀ ẹ tó níbi 500 àtìlẹ́yìn ṣùgbọ́n ní ọkọ̀ wọn bàbá mọ́ ní ìlú ẹ̀fẹ́ tí ṣe wá ọmọ ní àwọn ọmọ yẹn owó àwọn fámìlì wá jẹ ní ìgbé àmì ìdòwò rẹ̀ ilé wa ìṣẹ́lẹ̀ ọ̀gá owó bẹ́ẹ̀lì ni wọ́n ṣe ṣe ó ní ẹ̀ bá ti ní kí èsẹ̀ máa lọ bá mẹ́yà mi sábà ń rà wọ́n ìwé eré ìsìnkú Ṣèrọ pé bá láti ní kàtà fẹ́ra kàtà mọ́ ní jẹ́ ìkókù àdúgbò ẹ̀ka. Ṣèrọ pé bá bá kọ́ ní lóṣù pánì kàtà mọ́ ní jẹ́ ìkà gbòókà ìkọ̀ pánì. Ìwé ìsọ ìgbé tọ́mọ wa kan bá wọ sùkú láàrin oṣùkú rẹ̀ tán kàtà bá mọ́ ní jà kókù ọlọ́kùn fún àdúgbò ẹ̀ka oṣùkú ọ̀rọ̀. Ìwé ìsọ pé tọ́lọ́ ti bá pàwá kálọ bá mọ́ ní jà pé sí ń pàwá kó fún àdúgbò ẹ̀jẹ̀. Àwọn ìjọ bàbá ti ní kéèkì kálọ bá lọ́yà ìlú ẹ̀yìn ṣẹlẹ̀. Má dábọ̀ ìyàwó ẹ̀ pé ìṣẹ̀lú ẹ̀bá ìyẹn. Ṣé kí ní náà làwọn? àìsẹ̀ kírínínà àwọn ọ̀sánwà báyìí ọlọ́mọ ìyá ẹnu mẹ́lọ àwọn tó sì fi ní ọlọ́pàá ní ìwé lọ́dún padà ká mọ́rú orí orí àwọn àtẹ̀síwájú Ṣẹ́kù pé ní ìlú tẹ̀sí ayá ìfámílà tó náà ti máa. Wọ́n ní kí ló dé? Ìgbìyànjú àwọn ìpínlẹ̀ wọ́n ti dé sórí ẹ̀rọ ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ ṣẹ́kẹ́ṣẹ́ yẹn wọ́n rò ní wọ́ mi àti níbi wọ́ níbi rẹ̀ ní ṣiṣẹ́ wọ́n ní ilẹ̀ tí ń tẹ̀ ilẹ̀ ní ẹ̀rọ ẹgbẹ́ rẹ̀ wọlẹ̀ yóò tún máa ní fàájáde ní ilẹ̀ ní òní ṣe é ìgbàjẹ́ Ọlọ́sọ́lọ́sọ́lọ́dún wọlé kò fáṣí bí ìbẹ̀rẹ̀ sí ìhàkùn ẹmọ lórí ilẹ̀ àti tó wà púpọ̀ pàtàkì ibi pẹ̀lú ìdí àti orí gbé láti múlùú yóò jẹ́ lọ díẹ̀ ìrẹ́ náà fẹ́ jẹ́ lórí هو الذي جعل لكم الحق ومحمد عليكم السلام الشريك لا يحزن المدبر ومحمد للدنيا kàlúlá fáṣú torí náà fáṣí torí tẹ́ ó ń ṣú fáṣù bí ẹ̀nà lórí rẹ̀ ilẹ̀ òní dáa ilẹ̀ òní ní bínú ká àwẹ́ ìwé rẹ̀ lórí mi lónìí tàbí ìlú ìdàkó ìgbà ní àbá ìyówó ẹ̀ àbá àbúrò àbá ìrìn ní ìgbà ìrìn ilẹ̀ àti ètò lórí mi ìgbẹ̀lẹ̀ yóò gbọ́n sí. Ìyá àpótún fẹ́ gẹ́gẹ́ olóòfẹ́ jù. Ọlọ́pàá fẹ́ràn àwọn èèyàn, ilẹ̀ bá kéré ilẹ̀ fẹ́ ìjọba pé èyí ó mú kó kí ìjọba ọ̀rọ̀ pé wọ́n ìjọba àti ìjọba kó tó kéré láti ẹ̀jẹ̀ ìjọba rẹ̀ tó bá ẹ̀jẹ̀ olóòfẹ́ tó wà pé ọlọ́wà ní àwọn aláṣẹ ilẹ̀ ní ìdàdúró ńlá nínú ọ̀rùn tí òfin kéré ní

Àkàyà pàtẹ̀wà láyé wà ní lọ. Àkàyà wà Àkàyà ẹ̀yíṣẹ́ wà láàájé, ọṣẹ́lẹ̀ ní tó máa pàdé. Àwọn ẹran yóò kò lè gbó, yóò rí igbó, sórí ẹ̀fẹ̀ ilé méjì. Wà máa mú wá sáà bẹ́ẹ̀ ní kú ilẹ̀ òní sí ìsọ̀rọ̀ ní a bá gbè ní sínú ẹ̀.

agbájá àwọn omi fún yí lórí ilẹ̀ àbá agbájá ní sí tí àbá ló fẹ́ sálọ ní ìsìnlẹ̀ sákò káàrí ó sálọ bàjá kò ní ìdí owó tí ó ti jẹun lọ́nà pẹ́sẹ̀ lọ tó kò gádà àti sáyé ní ìsìnlẹ̀ gádà rẹ̀ lójú títí yóò sọ̀kalẹ̀ yóò mú mi àti àwọn ìjẹ́pẹ̀ ló ti gbọ́ bẹ́ẹ̀ lórí títí báyìí kò tẹ́ tó fi àwọn tó jẹ́ ẹgbẹ́ mọ́tọ̀ orí ọlọ́rin ló fi láti àtúnlẹ̀ òbẹ́bẹ̀rẹ̀ ó ní ọkọ́ fún ọmọ òfin wọ́n tàbí ìbẹ́bẹ̀rẹ̀ ìbẹ́bẹ̀rẹ̀ ó tó ti tó ó ìgbàmọ́ ìbẹ́bẹ̀rẹ̀ sí ilẹ̀ ìgbàlógún tó lọ́mù ní ọmọ kò lè bí ìpín ó mẹ́ sí ewu lásọ tó ti di kí ńlá ọ̀sán tó wà bẹ́ẹ̀ abẹ́gbẹ̀ ìdàgbẹ̀ àwọn akéèkéèké kò wá fún ẹ̀sí rẹ̀

kò wá kó wá rí pé kí ìjáde lọ́gbẹ̀ àwọn èèyàn tó kọ́ mi lẹ́kọ́nà pèsè separation olù náà ló máa ń yá bí ó máa ń yẹ̀gbẹ́ tó wá sọ́ọ̀nà lọ́gbà bẹ̀rẹ̀ àyàyájá tó bá ti yá ibi tí kó lọ́gbà yóò tó máa lọ sílẹ̀ bá ń lò ó máa tó wà pẹ̀lú lẹ́yìn ọmọ àwọn ọ̀pẹ́ ìlera ní àgbáwọ̀bá lọ́jọ́ pé èkó tó tó ẹ̀ tó lọ́jọ́ ìwé ìyàn tó kó ọwọ́ fẹ́ràn wá sí Yáwá ìdájí ó bí jú èkó wá sí ìyá àtọ́kọ láti ìyá rẹ̀ kó wà ní abẹ́ ní mọ́ndòrò kó wà ní kíníkà. Àwọn ẹgbẹ́ ń pé ilẹ̀ ẹ̀ẹ́dẹ́sà àtàlẹ̀ àwọn ìlú lè ròyìn, ọlọ́run sì tún wá sọ ti wọn náà, ìràwọ̀ làwọn máa ń lò wọ́n ní ìjú ya, yàtàkù pẹ̀lú ìràwọ̀ ọmọ ìgbọ́n mẹ́rẹ̀ pẹ̀lú ìràwọ̀ ní àwọn tó ń pẹ́ ibi ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó jẹ́ àtàlẹ̀ kòrádì ìràwọ̀ tó fi mọ́ Olẹ́gbà fúlà kẹfẹ́ ìdá ọ̀rọ̀lú ìlọ́sọ̀ ó dalẹ́ ọ̀rọ̀ wọn lédé wọ́n wọ́n ti mọ̀ pé ìràwọ̀ eléyìí ìlú bá ti lé òkú wọn ṣe bẹ́ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àkọsílẹ̀ àwọn tẹ́ wà lórí omi tí wọ́n bá fi ọkọ̀ ojú omi rìn àjò ìràwọ̀ tó wà lókè ni wọ́n ń lò kọ́gbọ́n tí wọ́n ṣe kọ́mbà kọ́mbà ti náà ìràwọ̀ tó bá dì àwọn wọlẹ̀wọlẹ̀ ẹ̀rìnmọ̀ lábẹ́ àwọn tẹ́kọ́ lẹ́nu wọn tí ó máa ń

lágbèrè àwọn nípa àti ìwọ́lọ́lọ́ nípa ti jẹ́ ìràwọ̀ láti ọ̀nà wọ́n ń ronú ọkọ̀ tó gbé wá lè yẹ̀ òun ká ó ṣe owó ẹ̀ tí wọ́n fi máa tí wọ́n gbé ní ìdágbé tẹ́lá ti lọ rẹ̀ tẹ́lá ti mọ́ òun aṣọ rẹ̀ ṣe bó ṣẹ́ sásọ sí àti kíkà àṣẹ bẹ́ẹ̀ ló ṣe bí ìyẹn sí tẹ́wàá

ó tẹ̀lú bà. Lẹ́yìn láti fi nípa wùlẹ̀ lọ ọ̀dọ́ ọlọ́lá ẹjọ́ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ àti kàlára jẹ́. Fàmílà lẹ́sì, mẹ́rin yẹ̀ táàrí tí ó rí láàrin àdáadáa ilé ikú Ẹgbẹ́ náà rí ẹ̀rọ wọ́n máa ń mú tó yàtọ̀ sọ́tọ̀ ní ọ̀ní ẹni alálẹ́yìn jì. Àtàdà àwọn àyè ní dáfẹ́ tún máa ń pè yóò ṣe gúrù náà wọ́n máa ń nífẹ̀ẹ́ wọn ní àwọn òfin náà bí ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ̀. Wọ́n tẹ̀lé ní àwọn ìgbàgbọ́ ìṣẹ́ ìlú ìgbàgbọ́ ìlú ìgbàgbọ́ ìlú Torí ìṣúrí ọkọ̀ ti dàrú tẹ́lẹ̀ mọ́jẹ́ àmúmọ́ padà gbọ́dọ̀ ọ̀rọ̀ oòrùn ó gùn gbogbogbò ọdí tó kù dé. Tẹ́ ẹ̀kú òní ti ni mo sì rí ẹmọ́ ọkọ̀ ní májẹ̀ lọ. Tó bá dé pé ìdáwọn ni ògbọ̀dọ̀ sọ́yà wọn, bí ìsì ó ti wá ń bẹ̀rù àrùn. Bẹ́ẹ̀ ìjọba orí sí ní ó sì mọ̀ta lẹ́sẹ̀ kò sọ́ bó bá yẹ ìwò ní yóò mọ̀ kàn yí báyẹ̀ yóò kọ́ntọ̀ ní ẹgbẹ̀rẹ̀ lọ́ra báyẹ̀ ẹgbẹ̀rẹ̀ bí ìmọ̀ ìyá ìyá ayéló ti bẹ̀rẹ̀ ìyá bẹ́ẹ̀ ní láti dáná àwọn obìnrin lórí ẹgbẹ̀rẹ̀ ju gẹ́ẹ̀bẹ̀ẹ́ kúrò ní apáyẹ́mọ́ Ó gbọ́dọ̀ béèrè taking away ẹ̀ṣẹ́ra sútù ó sàlàyé rẹ̀ mọ́. Ó ní túnmà, wàhálà tí a bẹ̀rẹ̀ wàhálà ní. Ọ̀dọ̀ máa ní kó padà sí ọ̀dọ̀ ọlọ́run. Ó rí pé ṣùgbà ó dé, ìdẹ̀mú ó dé, ìdẹ̀rá ó pa ọ́. Kò sẹ́ni tí ó mọ̀ ọ̀dà ọ́ ká, òní fẹ́

Nígbà táwọn túnlẹ̀ẹ́sì ìgbẹ̀ lọ́dọọdún tí ó bá wà ẹ́ẹ̀sì, jáàmù ilé ìjọpẹ̀ ìwọ́n ló ti dúró. Ó wá kó rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ọmọ ó ti dúró. Ẹ̀tọ́ pé jáàmù ṣe sùn ní. Òun bá orin èwo ti jẹ kó mọ́ náà. Àwọn tí ó jẹ kóòrò ti lókù kalẹ̀. Àbí òṣìlẹ̀, kóòrò ọdún ṣe fẹ́ pé nígbà tẹ gbọ́ tó ní ó tẹ tọ́ lé ìrìn ìdí tó àárọ̀ òkú báyìí owó ní wọ́n tàkó olówó kí wá nẹ́kọ́ tó lọ ń tẹ́lẹ̀ kó mẹ́lọ ta obì ní àwúsá Wọ́n ẹjọba tẹ̀sọ pé fún mẹ́jọ òbí ẹmọ́ tó lè tó kú káyí àwọn èèyàn kọ́ bí mọ̀ mọ́ta jẹ́ inú bí ìjọba pé ẹ̀ẹ́ ká òun láwọ̀ ṣe lẹ́ta àwọn ọ̀rẹ́ mẹ́jọ bá fẹ́jẹ̀ pẹ̀lú ìjọba ẹmọ́jọ òbí máa wọ́n lọ sí ṣe dáwẹ̀ àmọ́ ìjọbi àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ sàrà ibi tí mo ti lọ يعلم المنافقون يوم يقول تنزل عليهم سورة تنزل بما في قلوبهم الله يعلم المنافقين جنة للمسلمين sílẹ̀ ọ̀pá ọmọ kẹ́kọ̀ọ́ ojú mọ̀ ní kíkọ́ dà. Torí bẹ́ẹ̀ sáàpà ní pé Ó lè rẹ̀ jẹ́ àwọn Màdínà ni Mùnáfíkì wà. Lórí pẹ́lá pẹ́lẹ́ Màdínà, wọ́n rí pé ìgbàtí ọ̀sọ̀ àmọ́nà ara yìí wà Mùsùlùmí nínà lọ Màdínà. Wọ́n ni ayé ti dá dé Màdínà. Láàrín ìjọdún pàtàkì káàrẹ́ ìjẹ́ ọ̀sùn ìlàlọ́ ìwà ọ̀sùn lè ìbà ìjẹ́ ọ̀sùn ìlàlọ́ ìwà ọ̀sùn lè. Wọ́n mọ̀ káàrẹ́ ìjẹ́ ọ̀sùn lè dúníyà bẹ̀sí ìwà àwọn ìfọ́wà àti ìrìnlẹ́ فهجرته إلى ما هاجر إليه na kan tí wọ́n láwọn obìnrin mẹ̀jínà mẹ́jì ń jẹ́ àwọn àpapọ̀ wá láti mọ́ta tí wọ́n tó bá kò tó sílò ẹ̀kọ́ fún ẹ̀dìkan mọ́ta wọ́n ni obìnrin mẹ́jì ń ní tó pàtí mo lọ́bí ti fi dé mú. Ṣì máa mọ́ká ṣe láìlà ìlàlá ọkọ̀ màgbátí, ṣe láìlà ìlàlá ọkọ̀ bá kóńdó, ọdúnbẹ́ ti láìlà ìlàlá kóńdó, ẹ̀fẹ́ wọ́n mẹ́sìn yìí òkùnrin, ìpínlẹ̀ ìrẹ́bí jíyà. Ṣáàjẹ́ lókòó tẹ̀sí ìrẹ́

Ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀tọ̀ wa ni wọ́n ti ṣe lẹ́ẹ̀. Ẹgbà ó rí lọ́tẹ̀ sí ìfaragbẹ̀gbà. Ìgbọ́ ẹ̀ lọ́tẹ̀ sí ìfaragbẹ̀gbà kéré. Èyí ò tí ó sí mo ní ohun tó wà tó sí lọ́yìn kí máa ń lọ́ta. Ẹgbẹ́ wa ti ń faragbẹ̀gbà tó fẹ́ lé tó dábà láwọn mùsùlùmí beaches náà ní mọ́ká ọlọ́wọ́ bó dùdù ní wọ́n wá ti fẹ́ láti fara àyàyẹ torí wọ́n fẹ́ làlàyé náà ọlọ́run ìyá ní ìwẹ̀ ìfẹ́ báwọn wá wá ní ìdèrè ọmọ eke ẹgbẹ́ ti fi ẹ̀gbọ́n mílìkì méjì méjì àgbọn olómi àwọn àgbàgbà ẹ̀gbọ́n mẹ́ta mẹ́ta àwọn jẹ́ bá ti babalikun rẹ̀ ń tẹ́ níyàwó ẹwà tàbí ìdí méjì sáà fẹ́ lọ sí bóde sẹ̀mọ́ àbí láìsì lẹ́bí àbílẹ̀ méjèèjì ó ṣe fún ó méjèèjì ó méjèèjì ẹ̀yìn tó bẹ́ẹ̀ tó ṣe àkọ́kọ́ mẹ́ ẹ̀kọ́ ẹ̀yìn náà máa ń jẹ́kù àjẹ́kì ọjọ́ nílì ẹ̀bí ti gún wọn ó sì wá wọn ó ní máa ń àmọ́ orí gbogbo lórí ẹ̀káwà náà náà ṣe ní ní mọ́ṣáláṣí àwọn ọ̀sán wọ́n ti kó bíríjì mítà bẹ́ẹ̀ kí wá tó ní kíkọ́ àwọn tíríṣì Torí àtẹ̀lẹ́ ní máa lọ mọ́ ìgbà tí ó rò sí gbogbo rẹ̀. Wọ́n èyí sí sọ mẹ́ta kò bá gbogbo tí wá kò bí. Àwọn tó láti fún àkójí bọ́ bí kò láyà, kò tó wá ọkọ̀ mọ́ ẹ̀rọ kí wọ́n tó mọ́ sí pé o ní ìdí ẹ̀. Ẹ̀rẹ́ mọ́ kó wá kú Ìtàkẹ́rẹ́ bá lọ láti bí torí pé á kù wọn kò lè rí lọ́lọ́ ìjẹ́ ìní tó wọ́n ń wà èrè ìtàkọ́lẹ́ lẹ́yìn ìjáàkù. Ọlọ́pàá kàlẹ̀ ìgbìyànjú mọ́sí. Mọ́sí gọ́ọ̀mẹ́ ẹgbẹ̀rẹ̀ aráṣì. Ìgbòlódé mọ́sí aláàmọ́ Ó wá twenty four seven débẹ̀ kó o gbọ́dọ̀ má bò ó jẹ́ mọ́ṣáláṣí aláàbò ó jẹ́ ó wà ní agbára ìwọ́. Àwa náà ṣe ṣe bẹ́ẹ̀ ìyọ́gbà wa ṣe bíbí tó wá fi di àyíká nígbà tó òun gbogbo àwọn tó ń ṣe bí àtìkú wọn lówó wọ́n ti bá wa kó sí àwọn bí ìtúkọ̀ gbogbo ìṣíwà bẹ́ẹ̀. mọ́kálífì ní ó dáyé àgbọ́ mẹ́rin àkọ́kọ́ tó kó mọ́sánú torí wá ti ṣiṣẹ́ tí ó mẹ́rin ìrìnlẹ̀ àbáyé na ọgbẹ́ òun sí ilẹ̀ lọ́wọ́ ọmọ mẹ́jú òtí tó tó mẹ́wọ́lọ̀ mẹ́jú yúgọ́tù ní ọmọ wọ́n tó jù sí ọmọ

wọ́n ní máa yẹ́ tí sọ̀rọ̀ jù ló padà tó ìṣìyọ́ olùdásíwò lọ́dọ̀dọ̀ ọ̀rẹ́ yóò mọ̀ lẹ́nu ọlọ́rin ti gbọ́ torí náà ìwà mọ̀ sí Ẹgbẹ̀rẹ̀ àwọn tí ó ṣe wá ní ìṣẹ̀lẹ̀

Adájọ́ sọ fún mi máa tọ́lá lọ́la ìgbogbo ara ní ìgbẹ́ jọ ọ́ra fún àwọn èèyàn rẹ wá sí wọ́n tó sọ fún mi. Ẹni ìgbà tí mo bá wọ́n náà, ìdí àwọn èèyàn máa ń náà, ìdí ìránṣẹ́ alábára fẹ́lá ní kò, wọ́n ní kí n bá wọn sọ fún àwọn èèyàn kú mi

kò sáà mọ́ sí yìí ló ti pé ó jẹ́ wá pẹ̀lú ọkọ̀ kó wá lọ́rí nígbà ní abọ́ yà lákèjì ṣùgbọ́n àgbò wọ́n ti gé ẹgbẹ́ àti orí ẹ̀ fún wọ́n ti wá pè lóòtì wọ́n ti wá là wọ́n wá awọ ẹ̀ wọ́n pa irun ẹ̀ kúrò ní tí ẹ bá kọ́ ọ̀pọ̀lọ́ oní ọ̀rá ẹ̀tàn fọwọ́ sí ọ̀rá ìyá sí kúrò pẹ̀lú ẹ bá gbogbo ìyàmí mélòó rẹ̀ tó gbogbo ìdí ẹ̀rọ ńlá máa kó sí ilé ó pọ̀ lọ ọmọkó wá kò sí. Ayé dáadé. Ó mọ̀ ní ẹ̀rẹ́ ìjọ̀gbẹ́ àrùn, ìgbà ló ń jẹ́rẹ́ ìṣẹ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ àpẹẹrẹ wọn àkàkọ́ rẹ̀. Kò lè sí mẹ́jẹ̀ kò lè jẹ́ ìjọba tó yìí pépà àwọn tó ké ń bá lọ́wọ́ ń tẹ́rí ní ìdánkọ́gbù fún wa ní kọfí ara bùmọ́ tó ní òmìnira àtẹ̀jẹ̀ bí wọ́n rí bá àtẹ̀jẹ̀ bí àtẹ̀jẹ̀ lọ tó máa ṣe yóò ṣe láti ṣẹ̀sìn láti sin ọ́n ó gbogbo sí náà ebe ní pàá ẹkùn ló ń jẹ ara rẹ̀ ó balẹ̀ fọ́n lọ tó náà bá ní yóò tún ṣe mo rò pé ìwọ̀n tí ó sì fún pé kò ṣe dẹ́gbàwò èèyàn náà lọ fi kọ́lé Ọlọ́dún ní ìwọ́n fún wá ní ìbẹ̀rù pẹ̀lú ìwọ̀n oúnjẹ fáwọn èèyàn fáwọn èèyàn yóò lọ sí rálẹ̀ yóò ṣe lè fẹ́ ní ìpẹ́ ìdílé wọn kò sí

áńtùnú zálà àléyìn súrọ̀ kọ́lọ̀ máa sọ súrà kankanlẹ̀ torí ti wọn tí wọ́n bí wọn tó bí láti kùn tí ó sọ báwọn mùsùlùmí ìpáwọn rẹ̀ ti fi pamọ́ nínú ète ẹni tí wọ́n ti sọ́kàn nínú kèéta àti kẹ́ni wọ́n ni wọ́n tí mùsùlùmí àyàwó wọ́n dákẹ́ ọkọ̀ mọ́ نعم قل شهدوا إن الله مخرج ما يحذرون الله عليك أجل سيئة أما السيئة ọlọ́run gọmọ lẹ́kọ̀ọ́ ìtàzíbù ẹ máa ṣe yẹ̀yẹ́ ìnà lọ àwọn alájú ọlọ́run mọ́ lórí olùrùn jáde tí yóò mú jáde mẹ́ àgbàlójútẹ̀lẹ̀ قربان على أن الله فينزل على رسوله ما يقطعكم به ويبين له أمرهم كقوله تعالى أم حسب الذين في قلوب مرض أن لن يخرج الله أبرارهم إلى قوله تعرفن في نحر الكوثر محمد فحسب الذين في قلوبهم مرض الذي يخرج الله أضغانهم ولو نشاء لأخرجناهم فلا في سيبهم ولنا ولنعرفنهم في نحر القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ولنبلو أخبارهم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد تبين لكم الهدى لن يضر الله شيئا وسيحبط أعمالهم Ọlọ́run àkàtíkàlàbí ìnà bí ìkòlòbí ìmọ̀ràn. Àtàlí ìnà bí ìkòlòbí ìmọ̀ràn ọdún, àwọn tí àwọn ń bẹ mú ọkàn wọn àmàṣìbà ṣé wọ́n rò wípé àtìláyé yóò rí àwọn ọmọ àtàmà àwọn àtìsọ́rọ̀ ogun tí a ní inú ibi ní a ní sí òṣèlú ọlọ́run tí ó rò tọ́lọ́run ní inú jáde wọ́n lọ́rọ̀ lẹ́ṣà Dájúdájú ààrẹ ìlẹ́ẹ̀kùn máa fi wọ́n mọ̀ ọ́ Àwọn Àwọn àwọn ọ́ọ̀bí kàkọ́ mú àwọn náà àwọn ọ̀bẹ̀rẹ̀ Irú ẹ̀ ni àwọn tí ìgbìkà tó ṣe ń pé ó máa ní àwọn vet tó máa ní two objects. Vet ó máa ní two objects like show. We show it to him. We show you it. We show her That is to show it to us. Show Captain Gilmary. Ọ̀rọ̀ ìṣe tó máa ń ní àbọ̀ méjì. Ọ̀rọ̀ ìṣe olùwà ń sọ̀rọ̀. Olù ọ̀rọ̀ ìṣe wá ní àbọ̀ méjì. A fi ilé náà hàn. A fi hàn ilé. A fi ìgbẹ̀rẹ̀. A fi hàn bàbá kílẹ̀ sí hàn a fi ìwé hàn bàbá ìwé yẹ̀ sí hàn tó ó ní ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ bí irú ẹ̀ ní àrọ̀ oníwọ̀n sọ fún mi ṣò gbọ́ngbọ́n أريناك المنشر هذا أبقى مضاهم فبناهم ونذلك لهم في لحن القول وما وضع لحن القول ọ̀rọ̀ tí ó wúlò máa sáàrì ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ lọ́rọ̀ ní àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́

pẹ̀lú irú mẹ́rin kó ló lè náà ẹ̀yọ́ ẹ̀gbá ẹ̀ jẹwà ló ń gbé ìmọ̀ ìtò ti jẹ́ pẹ̀lẹ̀ sí ilẹ̀ ọkí ń lọ́sẹ̀ ní ìjọ sáà nínú ìjọ kàrẹ̀ ẹ̀rẹ́ Ẹgbọ́n, wọ́n ní bàbá Alúbàbá, tó bàbá ìjọ́nbò lè wà lẹ́yìn bàbá Mísọ́lá, wọ́n ní wọ́n gbọ́ pé bájá bá tó bá ju ewúrẹ́, ewúrẹ́ wá bí mọ́ jẹ́ ewúrẹ́ sàrẹ́ bí pàdéyà. Àwọn wàhálà ló dé ìgbìmọ̀ dé èyí. Ẹjọ́ bá mú mẹ́lúkà. Ẹjọ́, lágbòkò, ẹ̀ tó jẹ́ ṣíìpù wa olórí, àtìmọ́nà, ọ̀rọ̀ wọ́n tàbí Wà á ní kó mọ́ tẹ̀lé ṣífà ní, àwọn òní kó mọ́ tẹ̀lé ìrìnlẹ̀. Bá ẹgbẹ́ ìlàwà lórí àwọn òmìnà ti kì í ìwé. Kò ní bá ọ̀rọ̀ pàtẹ́, kò ní bí ọ̀rọ̀ wá bí kò ní sọ pé mímọ̀ tó gbé tó bá ní ààbí ìmọ̀ yóò lè sọ kò mọ̀ nǹkan kí ọ tó sàfẹ́ ṣe ọlọ́ọ̀tọ́ ní ló ìmọ̀ wọn bí ti máa gbé wá ní ẹ Tẹ̀síwájú àfáà. Wọ́n Ọlọ́run ni a wà wọ́n ń gbé àti ọwọ́ wa bá ní títí tí ó fi hàn torí àwọn ọmọ adámọ̀ láti mà tó tẹ̀sí àwọn àṣàlàyé ẹ̀ títí tí ó fi hàn àwọn ọmọ ẹni tó tọ̀ọ̀tọ̀ nínú yé ìlú ọ̀tọ̀.

يسهي حتى يظهر أو يظهر حتى يرفع حتى يظهر يعني الله تعالى هو الذي يظهره فيظهر للجمال ẹlẹ́tẹ̀ ọlọ́pàá ọmọ ẹgbẹ́wọ̀n wò tí tọ́lọ́pù bá ṣe àfihàn mọ̀náfìkì mọ̀náfìkì ó wà á hàn sáwọn èèyàn pé mọ̀náfìkì Ẹgbà wọn tó ṣe lò nígbà tí a tó di wọn Mọ̀ṣọ́lẹ̀ sọ́rọ̀ tó ń kọ̀ ní ìwà ààrẹ jù ọ̀sọ̀dá. Ó lẹ́ ẹjọ́ láwọn ọ̀fẹ́ bá wọn ẹjá pa àwọn ọmọ náà bìbù. Torí àbúrá ìgbóhùn òwúrẹ́ ìlú ìsàlóyè ó ṣe é ṣe ìrìnà bìbì tó ti lórí wọn tó ọlọ́run dápẹ́ wọn pa àtúndàpẹ́ ìlú pa wọn mímú wà mímú wà mímú lọ́wọ́ ó ń bẹ̀rẹ̀ wọn ó bẹ̀rẹ̀ wọn. Ẹwọ́n àbúrá ìgbóhùn òwúrẹ́ ìlú ìsàlóyè Ìgbàgbọ́n lójú ogun pépà búkú tí ìjà ṣẹlẹ̀ láàrin wàhálì kan àti àgbárí kan tí wàhálì kan jẹ́ yá ń bá ẹni wàhálì lọ́wọ́ àmìláwọ̀ àǹkárí pẹ̀lú yára lọ́wọ́ àmìlọ́gbọ̀ tí wọ́n di ọjà sáàrin wọ́n sọ pé ṣe ìpè ìjà ilé àtúgbẹ́ ni ni abẹ́rù bẹ́rù ìgbàlọ́wà ní láàrin ọ̀já ìrẹ́sì ẹ̀rẹ̀lẹ̀ mẹ́rin láàrin ọ̀já ìrẹ́sì àwọn àjò ní ní àjọ àjọ olè ẹ̀rẹ́ orí àpapátélé pàpátélé mẹ́sìnà alẹ́ àjò àwọn àbí inú wa yóò lè dáadáa kéré àwọn àjọ àwọn àbí máa lé àwọn ìrìnlẹ̀ ọmọ onílẹ̀ oúnjẹ àlejò jáde. Tó bá tó lọ ọkọ̀ wá sọ bá lọ ìdè ṣe kò ń sọ orí ẹ̀ka rẹ̀ tí kò ń pa. Àlọ́jì ní lára wọn, máa pa wọn. Tó bá pa, kẹ́lá yàtà ájà tó ná. Káwọn èèyàn náà bàbá sọ pé àwọn ọ̀dọ̀ ìyà ìyá túnú àṣà. Káwọn náà sọ pé àlejò ti pa sàáfẹ́ ààrẹ àwọn ọlẹ́yìn ẹ̀rọ ní tó ń pa. Sọ́lọ́ àwọn àgbàlagbà púpọ̀ tí ó mọ̀ ń múra ní ilé. Ọmọ ní in tó ṣe táwọn àgbàlagbà tó bá ní wọ́n hùwà bẹ́ẹ̀ sí, àwọn yóò wá mọ́ dáwọn àgbàlagbà lẹ́sẹ̀ tí wọ́n mọ́lé wọn náà rí. Tàbí tó bá kó pa kọ́kọ́ sí nípa. Ṣùgbọ́n àwọn èèyàn ní pọ́lé láti bí àwọn ọmọ ẹni ẹ̀. Rọ́ọ̀rẹ́ lọ̀rọ̀ lọ́rọ̀ ẹgbẹ́ àwọn ọmọ

ṣùgbọ́n kí láàmù ìpọ̀tùpọ̀ wọlé wa náà láàmù pé ìpáwọn èèyàn mọ̀ pé ó wà máa ráàbò ó mọ̀ pé lọ́mọ ní ìṣúlẹ̀ yìí mọ̀ pé kì í sọ ọ̀rọ̀ ìlú ìfẹ́ náà tó ń bá láti láti ó rẹ̀ lọ tó lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú wá ní lórí tó gbọ́rọ̀ ọ̀rẹ́ ṣe sùúrù àìjẹ́jẹ́ ìjọba kò fọ́mọ lọ́wọ́ èyí ṣe bó ṣe tó kí ó bá bí mo tó mo tó ẹgbẹ́gbẹ́ wádìí ránkùnrin nínú ọ̀rọ̀ ilé ìsàlámù láti ọdún

ولو كنت فظا غليظ القلب من حولك فاعف واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين Ó ní ń bá ìṣẹ̀lẹ̀ Fáwọn sọ̀hábá ọlọ́run ìjẹ̀kọ́gbọ́ ọ̀rọ̀ ìbájẹ́ pé ọlọ́kùn líle ní ọ́ alájíjú ní ọ́ káwọn ọmọ lẹ́yìn rẹ̀ lọ́rùn ní ìṣẹ́gbọ́ bá ti túká náà lọ́wọ́

tó ti lára ṣe tàbí owó láti fi wí ti ẹ̀ tó bá tó wá nínú pé bá ṣe ní bàtà wá káàkiri Nínú tálímù, Mùsàájìmù, ọ̀rígbọ́ta ánìkọ́lé, a ti ní àpò èèyàn. Aláìsí àpò èèyàn tó bí èèyàn ó ní oní bí èèyàn ó ní ìmọ̀ tó tó bá mọ̀ èèyàn ó nímọ̀ tó ní bá aláìsí kò nímọ̀ tó ní bá mọ̀ parí àyà ẹ̀ Ọlọ́run bá ṣe wá ní ọ̀dọ́ náà tí ó gbẹ̀rẹ̀ lọ́rọ̀ ìgbé ara lé ọ̀ sàánà wa oríjì náà, àwọn ìgbé náà tó já ṣíṣe ṣàbójúkò kúrò ní ilé ẹ̀ṣẹ̀ orí rẹ̀ ṣùgbà ọba àtàrà ní wí ní àtàrà ìdàgbà pé àrùnà àtàrà ọmọ àtàrà ìwà àtàrà ìlú àbẹ̀rẹ̀ ọba àlejò ọlọ́run jẹ́ àgbàyà àti màtà àjọ méjì náà ti sọ dáadáa àbá àtàrà ìlú fáwọn àmàlì máa ń lọ ìrànlẹ́ àbá ọ̀rọ̀ àìlè àjúwa ọ̀pọ̀

Ó jẹ́ ìyàwó.

Ọlọ́rin láàrín ó. Ọlọ́rin láàrín ó.